يعني. أعوذ بالله من الشيطان الرجيم الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبني لكم الله ọba tí ó tún dá wa padà láti fi àwọn àkókò díẹ̀ sẹ́yìn atúká lórí ìgbàgbọ́ adẹ̀tún wa kó jọ papọ̀ lórí ìgbàgbọ́ bákan náà ọ̀pẹ ní fọlọ́wọn bá lórí eléyìí atúká lórí súnà wa Muhammad sallallahu alaihi wasallam àwa náà sì nìyí adúpẹ́ pé àwòyá òkò nípa súnà ànábì náà sallallahu alaihi wasallam àwa níbi ìjókòó ọ̀rọ̀ ọlọ́run ọba ṣíṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ èyí tá a máa wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà látún bá ní ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba ẹnìkan ò bẹ́ẹ̀ kọ́ máa fọ́ bí àgbé òun ní òun sọ ọ̀rọ̀ kalẹ̀ tí ń ní ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba wa òun náà ní ọ̀rọ̀ tí kì í takora bí ọba tó takora wọn a máa ti gbọ́ a sì lè ṣètò ń gbà mí ṣùgbọ́n ọlọ́run ọba ò sì sọ́rí subhanahu wa ta'ala nípa báyìí a wà níbi ọ̀rọ̀ ọlọ́run tí í ṣe alukuraanu alkarim èyí tọ́já sí wípé à ń lékún ní ìmọ̀ a sì ń lékún ní ẹ̀sìn a tún ń lékún ní ìgbàgbọ́ látara rẹ̀ ìdí ọ̀rọ̀ ọlọ́run ọba láwà tí a fi lọ fún ìgbà díẹ̀ ká tó fi padà dé àtúnwá dé náà inú ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba náà látún sọ̀kalẹ̀ sí a mà dúpẹ́ fún ìrẹ́ ọlọ́wọ́n ọba lórí olè púpọ̀ ẹ ò ní sóra èyí tí a gbèrò pé ká bẹ̀rẹ̀ báyìí tá a sì lérò pé ọlọ́wọ́n ọba yóò ràn lọ́wọ́ lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí a ti gbọ́ àlàyé tafsir nípa sóra o sóra tó tọ́ a. tàbí parí ẹ̀ àwọn lọ síbi tó gbajúmọ̀ yìí láyé ó gbajúmọ̀ ju àwọn ńláńlá gan lọ láwùjọ yìí òun náà ni wọ́n ń pè ní súratu yasin ni súrà yasin gbogbo súrà tá à ń pè ní súratu yìí ni ọlọ́run sallallahu alaihi wasallam kẹ̀kẹ́ ayọ̀ náà ti ń bọ̀ bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. yasin wàlúwà yasin. o tó bá ń yasin àtọ́káwá àmọ́ kò yasin yasin báyìí. yasin. àwọn ìgbòdìpọ̀ gbajúmọ̀ láwùjọ wọn pé yasin yasin kò sí sin sin náà ní bẹ́ẹ̀ yasin náà yíwà tó ń pe lẹ́tà arábíkì náà tó ń kọ́ ọmọ nù yasin èdè sin bàbá ń kọ́ ọmọ tó ń pè sin yóò pe samusu ní samusu fún bàbá yá padà ṣàmùsùn yóò pè ní súnmùsùn fún ọ torí pé sin ló pè fún ó pè ṣìn ṣìn ṣìn náà yaasin yaasin eléyìí ni ìbẹ̀rẹ̀ súra ni tọ́wọ́ gbajúmọ̀ láwùjọ yìí súra yìí wọ́n máa ń pè ní súra tó yaasin láwùjọ wọ́n máa kíyà ni mọ́kà ni ọlọ́run bá ti sọ̀kalẹ̀ fún ànábì wa torí pé àwọn súra Al-Qur'an ìran mélòó ni wọ́n ìran méjì ló gbajúmọ̀ jù wọ́n á máa pè kan ní màkíyà wọ́n á sì máa pè àwọn kan ní màdàníyà ìjọba pè ní màkíyà òun náà ni èyí tó bá jẹ́ pé ọ̀sọ̀kalẹ̀ níbo ní màkà màdàníyà òun náà lè tó ọ̀sọ̀kalẹ̀ níbo ní màdínà màkíyà màdàníyà màkíyà màdàníyà àwọn méjèèjì àwọn kan wá ń bẹ tọ́jà sí wípé lágbègbè maka sí madina ló ti sọ̀kalẹ̀ ọ̀rẹ́ kó lẹ́tọ̀ abúlé mi ha ànábì òsì maka sọlọ bá wà lè wọ́n ọ̀dẹ̀ sí ní madina ó ti sọ̀kalẹ̀ kí lágbàlẹ̀ nù sáàbù ìmọ̀ kí yẹ tó madaniya ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùláfà kẹwàá sáfà kẹwàá maka àbáfà àbá bẹ̀rẹ̀ mọ̀ mọ̀ jìnnà yìí ṣùgbọ́n ìtọ́ gbajúmọ̀ ìtọ́jú àwọn onímọ̀ wọn náà ni pé àsúwárò ti máa kí yá wọ súwárò alìmọ̀dáni agbèdè méjì ìní ìwà máa ń bẹnu àwọn àyà rẹ súra ní ìtọ́jọ́ sí pé nínú àwọn súra yẹn tó jẹ́ sí pé nínú àwọn àyà rẹ tí gbogbo rẹ̀ kọ̀ kalẹ̀ ní mákàtí bóyá súra tó pàpọ̀ àdé mọ̀dàníyà ṣùgbọ́n ní àwọn àyà kan nínú ẹ̀ tọ́jà sí pé máka ló ti ló ti sọ̀tà wọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ṣúra ṣùgbọ́n tí ó bẹ̀ lọ ṣúra ti àtìyìn tá a wà nínú ẹ̀ àti ètò tẹ̀lé láti bẹ̀rẹ̀ sí dé parí ẹ̀ máka ló ti sọ̀tà lẹ̀ fún ẹ̀dẹ̀gbọ̀n wọ́sẹ̀lá tó nípa báyìí ṣúra yìí wọ́n á máa pè ní màkìyà kí ni mo pè náà màkìyà.

sẹ́gbọ́ báyìí màkàwéyà ok màkàwéyà yìí òun lọ sún wa débi pé kinní kan táwọn alálàyé ti àtàwọn alálàyé jà tí wọ́n bá dé tí wọ́n máa dé sórí kinní báyìí tí wọ́n rí tí wọ́n bá kùn ó pè é màkàwéyà abẹ́ ìgbọ́ ni màkàwéyà ó wòlò màkàwéyà ó wòlò màkàwéyà yẹn ni pé wọ́n ṣàtúntò nǹkan yẹn sílùú sílùú màkà náà fẹ́ pè ní. makawiya so sura sura makiya bákan sura yìí fọ́kúlà láwùjọ àwọn mùsùlùmí kódà kòkòrò gan mọ àlejò ẹnìkan ọ̀yàn ńlá kan ní kí nìkan darúgbó ẹ̀ ńlá kan ní ṣùgbọ́n ẹlẹ́sìn mìíràn kì í ṣe mùsùlùmí ọwọ́ mẹ́ta àwọn tí àwọn afá àbáwá ké nínú àkọ́kọ́ sọ́ra tó kọ́ da kọ́ kílógún yà ní àlọ́ ẹgbẹ́ sọ́ra tó yà sí ọkọ̀ kó làbà wọn. eléyìí ó sì wà nú àwọn àpèjúwe tá a fi máa ń lélẹ̀ báwọn ẹni wípé tí pọ́pùlà nǹkan ò túmọ̀ sí pé nǹkan yẹn dáa o kéèyàn gbajúmọ̀ gbà mí túmọ̀ sí pé lọ́dà àti ètí ọ̀gbà tó wà. ìdáàbò máa pé nǹkan dáa nínú ẹ̀sìn wa òun náà lẹ̀ òun náà tí hadithi rẹ̀ tó lọ pínpín kò sí òtútù àkọ́bùlà ló fi jẹ́ pé báwọn yorùbá náà nílẹ̀ yorùbá tí a máa rẹ́ nìkan tí wọ́n hó tí bá ń parí wọn bí ẹni wọ́n á ń hó bí ọmọ yàtí ẹ̀ rí fúlà ní ìní fọ́fọ́ fúlà ẹ̀ ń hó bí ọmọ yàtí wọn ò ní kó hó bí ọmọ gbọ́dọ̀ bàbá torí pé kọ̀kọ́ fúlà lọ́dọ̀ ó hó bí ọmọ alẹ́ àmọ́ ó hó bí ọmọ màrún àgbọ̀ yàtí lọ́nà sọ pọ́pùlà púpọ̀ eléyìí yóò ṣe ká máa ma pé àwọn akẹ́kọ̀ọ́ wà láwùjọ ìjọba pọ́pùlà gbígbàgbígbà ara rẹ̀ kò yẹ ká máa fi tẹ̀ ìgbé kínní yìí lọ nínú ẹ̀sìn ó yẹ kí kókó wáyé pé tí kínní yẹn lẹ́ẹ̀sì nínú ẹ̀sìn nínú àwọn akẹ́kọ̀ọ́ ìwé dáhà máa ń lòkù náà ní ìyàsìn wa ìgbé bó ti pọ́pùlà tó kò ní ẹ̀rí kankan tó fẹ́rẹ̀ lẹ̀ fún wa tán pátápátá wípé sóra ẹ̀ ọjà ní ọ̀la ọ̀tọ̀ lọ́dọ̀ nínú àwọn sóra Al-Qur'an báyìí nínú àwọn tó tó gbajúmọ̀ láwùjọ yìí torí pé àwọn Yorùbá wọn máa sọ pé tọ́ba jẹun náà láti wé ooo èdè kàfíwé ẹran àdéhùn ìjàmbá láwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n máa ń kà wọ́n á ní kọ́lá nàbí yusuf ọlọ́wọ́ àyè wọ́sálàm fi hàdí ìdílé kòtì wọ́n á ní àwọn ọ̀dọ́ sọ pé fáárì dúró ní ẹ̀pàdé ẹ̀sìn bọ̀. gbogbo ilẹ̀ mọ̀ ọ̀dà jẹ́ mọ́ hadith mi wà bóyá wà á lílì mú mi ẹ parí ẹ ẹ̀yìn méjì mẹ́ta lọ́mọ hadith ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́ kàtá yìí ó lẹ̀ gbọ́n lẹ̀ mọ́ ṣùgbọ́n àdìsẹ ti ń kì í sàdìsẹ àlẹ́bí ọmọ sàmù sọlọ́lọ́ àwọn àdìsẹ bá rí fún ní ẹ máa ní kọ́bílà ń ta àbùdó ní kẹ́ ẹ tó máa tẹ̀ wọ́n máa ń lọ bí àrí fún ẹni tí ọba ti máa fi pàṣẹ ìfọ̀ ya àbújá báwo ló ti wá sí wọ́n máa lọ bá àlẹ́bí sọ bẹ́ẹ̀ àlẹ́bí ò sọ bẹ́ẹ̀ wọ́n lọ gbogbo ọ̀nà tí ìmọ̀ ẹgbà wà lẹ́wà àbá ah, nínú hadith síra hadith kankan àti dọ̀hìnú àti sàhìnú àti mọ̀ọ́dún àjẹ́ ah, rẹ̀ ìyẹn pé tí ẹ lágbára ju hadith mọ̀ọ́dún ga lọ sẹ́wọ́n hadith mọ̀ọ́dún ẹ̀ nínú síra kan pé nìkan ló gbà wá lọ ṣùgbọ́n hadith kankan àkójú ìjà ó tún wà ní àkójú ìjà nílẹ̀ Yorùbá àbí kótó sàdúrà mẹ́ta ọlọ́njọ́ dáa fún yín ọlọ́njọ́ dáa fún yín ọlọ́njọ́ Muhammad sallallahu alaihi ọlọ́njẹ́ kẹrì sí ọlọ́njẹ́ kẹrì sí ọlọ́njẹ́ ńlá Muhammad ọ̀dà ọgbà tó àbí ọgbà tó mọ́ ọgbà tó mọ́ bẹ́ẹ̀ bá ń sàdúrà tí ọba ti ṣe máa ń láwùjọ ẹlẹ́jọ́ máa wọlé pé ọmọ àdúrà ṣe bẹ́ẹ̀ sì ká sọ pé ọlọ́njẹ́ Muhammad nínú àdúrà sallallahu alaihi wasallam ọ̀pẹ́ ìlànà lẹ́dùn Muhammad sallallahu alaihi حديث جمع كثير عن النبي توسلوا بجاري اي ولي فان جاري عند الله عظيم اذا جيت النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم sòkí nǹkan gbajúmọ̀ kọ́pọ́pọ́lá yẹn kò túmọ̀ sí pé nǹkan yẹn ti dáa àbọ̀dọ̀ padà lọ́dọ̀ àwọn sọ́mọ̀ nípa nǹkan yìí pé ẹ bá wá ní nǹkan yìí o sọ́wọ́ ya mísàn láti bẹ́ẹ̀ yẹn ni pété nǹkan pọ́pùlà àgbọ̀dọ̀ máa fi ṣe ẹ̀rí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ yàtí sóràtú yàtí sóràtú yàtí gbajúmọ̀ púpọ̀ tọ́wá ní ọlákàtà mi ìṣòro àyè tó ní ọlákàtà káyà gbàgbọ́ ọ̀há. ọlọ́run ọba sọ̀rọ̀ ó ní yáàtí. yáàtí. ta ló wá mọ̀ fún ẹ yàtí kálukú kan dáadáa tó lórí náà. Ya di yàtí tó dáa ìdílé kan sọ wípé ọlọ́wọ́n ọba nìkan lọ́mọ ìtumọ̀ yàtí torí pé òun ò sí ń bẹ̀ ń gbàtọ́ lọ́wọ́n àti ìdílé ìdílé òun ń bẹ̀ tọ́ báwọn onígbà yìí ní ìsọ́wárí ICT nìkan AAST àwọn jọjọ lókùú àwọn tó wà ń tẹ̀kọ́ lẹ̀ pé bí a ti fún application ìwádìí wọn kọ́ bẹ́ẹ̀ wọn náà wọ́n ti kọ́ náà lọ́kọ́ á ní pé yá mo àbíké ìtẹ̀ látara tara yìí tí látara tara yìí kò sọ fún wa kí ló fẹ́ bá máa dábàá yìí tó àwọn máa tó ń tẹ́lẹ̀ ìṣẹ́kọ̀ fáwọn ará yìí wípé olùkọ́ ẹ̀ náà kẹrí ó fún àtúnyìn ní ìrìnsì o ìkànnà lọ́kọ́ ìrìnsì yá sí yẹn ni pé olè àbíké ìtòlùkọ rẹ̀ olè pé èmi ń jẹ́ kílókọ̀tẹ̀ Yusuf ah, Yusuf Yusuf dúró jáde ọkùn Yusuf di abibọla Yusuf di e iná lórí ya si ọkùnrin alukura ka ha ya ayin sọọtù bẹ́ẹ̀ ká bá ní màkà lòún bá mà tá a bá ti yẹ wò tọ́ ọ bá mà má alukura ayin àti sẹ̀rí ó yẹ fẹ́ máa ń dẹ́jà rẹ̀ ní ìlànà ọ̀rọ̀ níbi ẹ̀yìn application application orúkọ àìmọ̀tẹ́kẹ́ni kan bọ́ ọba wa ọba ń jìbà kan ní ọlọ́run ní ah, yá bí. yá bí. àmàtúmọ̀ yá bí torí bí àti ń bẹ̀ níjọ́ tí ọlọ́run ọba ń gbé kalẹ̀ àmàtúmọ̀ ah, ọlọ́run ọba ti mú application yẹn wá ọyọ ah, kápá pé ọlọ́run ọba nìkan lọ́mọ̀ tó máa yá onáà máa ní àbúyá. Yasin. Yasin. Sura ìta wá sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn èèyàn àwọn àhàdìsì kan wáyé lórí ẹ̀ tí bá ti ń pọ̀ èèyàn máa gbọ́ níbo mi. Lóòtù à ayé ẹ̀dá àwọn èèyàn ń wù tí ẹ̀ wá máa kẹ́kọ̀ọ́ máa pàpà ọ̀. Ibi tí mo fẹ́ àhàdìsì tí wọ́n sọ pé Sura rẹ̀ lọ́la lẹ́wọ́n sọ pé kò ní ọlá kàkà gbọ́ rẹ̀ mú rẹ̀ sí ìhàlẹ̀. Gbogbo àhàdìsì ọkà mẹ́ta àbẹ̀mẹ́rin náà wọn máa ké ewu pé ìmọ̀mù wa tó lè dín àlọ́ gbà wá ṣùgbọ́n kì í sáré tó lẹ́sẹ̀ mẹ́. èèyàn máa ń ka kàkúkà kí mo kú. máa ń máa gbọ́ má gbọ́ jẹ ìmọ̀ ká ẹ máa ń gbé àdéhùn lọ́yìn káàkiri tọ́gbọ́n bá wọ́n wọ́n fẹ́ nǹkan ìyẹ́ ọ̀jà nígbà tí wọ́n mọ̀ pé kàkúkà ló ń kà yóò mọ̀ jayà yóò mọ̀ jiyàn pé àwọn ilé yóò mọ̀ pé wọ́n wọ́n mọ̀ pé hadith wà nù jáàmù tẹ̀mẹ̀rì ibi ànábì wa sallallahu alaihi wa sallam àyànà wọ́n bá yàtọ̀ dáhánà sí ọkọ̀ pé inna li kulli shay'in qalba wà qalbu al-Qur'an Yasin ẹ̀gbọ́n inna li kulli shay'in qalba wà qalbu al-Qur'an Yasin kí ẹ̀sùn máa inna li kulli shay'in qalba. gbogbo nǹkan lónìí lọ́lọ́ka àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ní foundation burúkú ni tí o ti gbà wọlé pa kí ẹ̀rọ gbogbo nǹkan lónìí ọ̀kan lìkúsì ṣe ìbáta agbọ́n ti ń mí àbí ajá lọ́kàn àbí ewúrẹ́ lọ́kàn ẹja náà ní ọkàn ókè ilé táwa náà lámọ́tàdó wa náà ní ọkàn àbí torí pé búlù ṣe lóru bẹ́ẹ̀ ni ọwọ́ mi náà lọ́kàn fìlà orí rẹ̀.

kótó di pa ara ẹni bọ̀ lẹ́sẹ̀ nílẹ̀ kan jí wọn rẹ̀ gan lọ ìtumọ̀ rẹ̀ kìíní kan lọ nínú ilẹ̀ lè kó lè ṣe é ní kọlùbà gbogbo nǹkan ló ní ọkà ọ̀kọ́lùkọ̀lù kọ̀ọ̀rọ̀ náà yà wọ́n ní wọn kọ́rọ̀ àyà sí ẹnikẹ́ni tó bá ta yà sí kátàbà lọ́wọ́ lẹ́wọ́ ìpèrọ̀ àti àpèrọ̀ àtàkùrọ̀ àṣàrọ̀ mọ̀kọ́lù ẹnikẹ́ni tó ta yà sí kan ọlọ́run mọ́kànlá dàbọ̀kọ̀ àlọ́kà rẹ̀ mọ̀rẹ́ àti lásàkíyà àti gbajúmọ̀ láwùjọ gbogbo àwọn àdéhùn ìtàkùkà ìdíyàn kàkà àkiri báwọn èèyàn lọ́jà nkàlẹ̀ tọ́mọ èèyàn wá fà púpọ̀ ẹtí bá ti wá ọlọ́pàá tí bá ń wá ìfà kéré wá ọ̀hún ó fò ìfàlọ́wọ́ ayé wá kàkiri akọ̀ọ́n kámi wọ́n tọ́wọ́ tẹ́lẹ̀ tàbí abẹ́rẹ́ òṣèlú ìkàkùrọ̀ á ní tẹ́lẹ̀ kúlọ̀wọ̀ lọ́wọ́ ìgbà péré ló máa tó lójúmọ́ ẹlẹ́mọ̀ wàhálà tẹ́lẹ̀ kọ́tẹ́lẹ̀ ká fúlásùn bá kọ́ra gbọ̀ngàn yẹn ẹlẹ́mọ̀tò ṣe tẹ̀fẹ́ kásọ̀tà alẹ́ ìmọ̀ràn tó ti tó báyìí ibi òní tí mo ì ṣe ó ní wọn kàkà kúlọ̀ wà láwa aláwọ̀ sọ́mọ̀ lámúyálé wàlá wíwúlá tí wàlá mẹ́rin fún lọ́wọ́ gbogbo wọn àwọn kà kílẹ̀ mẹ́ta tó bá ti kílẹ̀ mẹ́ta ti ká ti padà lọ́wọ́ àná ọ̀n wá fà ọ̀n wá ìfà ìfà lọ́wọ́ ìyẹn wá o mú àwọn ẹni kàbá yìí náà lọ́jọ́ wọn máa ka yàtí káàkiri ibi a yàtí tọ́wálé ta ọgbàlá dàbò ké alukóran lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́wàá ah èyí tó bá ta yàrá 100 mẹ́wàá koran ah ẹ̀yìn wọlé ìlágbára kọ̀ọ̀sọ̀ ayé adịghị ìsìlámù yàn káàkiri ìkàkùkà ìsìlámù pé torí tí àjẹbí ọ̀sọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdé ẹ̀ ìsìlámù ẹ̀ ẹ̀ dọ́gba àwọn dọ́gba wa amọ̀kọ kan bẹ wa kan bẹ wa kan bẹ ṣé onílàkàyè ni ṣé aláìmọ̀ká ni tó ní bẹ́ẹ̀ ni dáhùn àwọn àwọn àwọn tí wọ́n gba ìdí ìdíyẹ wa ìyẹn fi wáyé pé Suratu Yasin kò ní ọlá tí wọ́n sọ yìí kò ní rárá náà hadith ni jẹ́ fún wọn ké tàbẹ́ta ni pé torí bí ara ẹni gbọ́ wọn ní sábàá kẹ́mọ̀ wọ́n ti hàn hadith kan náà wọ́n hadith kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kájá ń sọ̀rọ̀ pé kí wọ́n lọ́dọ̀ yìí pé ń jẹ́ ni ẹ sọ lọ́nà fifteen lòun ti gbà kó ọ̀rọ̀ yìí ọ̀dà sọmárùn máa ń náà ìdógún ni wọn ò ní sọ kankan o àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn mọ̀rọ̀ máa ń lé púpọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ tí ìbá ti jẹ́ ọ̀dà yìí ẹ sọ pé sọ fún wa sọ fún ajé ká gbọ́ wọn wulẹ̀ fún wa fún wa sọ fún wa lágbọ́ náà tó bá jẹ́ pé tọ́jú ẹ̀tọ́ àti sọ bẹ́ẹ̀ ni àdàkẹ́ mẹ́lòmí ò ní nǹkan mọ́gán.

من قرأ القرآن، من قرأ سورة ياسين، Yasin ó ní man qara'a surata Yasin fi laylatin الله wajhillah ghafara Allahu lahu fi tilka al-layla ẹni tí wọ́n ka Yasin lálẹ́ ẹni tí àkàtún lélẹ̀ àkàtún ẹ̀kúta alákọ̀ọ́kọ́ yìí gbọ̀dọ̀ bá wọlé níta eléyìí alẹ́ lọ́wọ́ àkàtún lẹ́ńpẹ́ àwọn alákàtún ìgbẹ́ ọ̀ka Yasin àkàtún tọ́wọ́ àwọn ọmọ ọmọ ẹ̀dá àwọn ọmọ bí wọ́n ti ń wọ̀ fún wọn tá àti táwọn akásẹ̀ kó kì í ká ń bẹ lọ́dọ̀ wọn ìdí wọn máa ń náwó méjì kí ń bẹ lọ́dọ̀ wọn tẹ́bí ọkà ọdún kí bẹ́ẹ̀ ìdí wọn máa ń lóṣù ká ń bẹ ìdí wọn máa ń fòkè kó tó máa ká ń bẹ lóríṣiríṣi wọn fòkè ìdí wọn kú ká ń bẹ lẹ́sìn ọlọ́wọ́ àwọn ó ti pọ́n kóró ṣé wọ́n máa ń tàwọn èèyàn jẹ ọmọ yẹn náà fẹ́ràn tẹ̀ jẹ wọ́n ti gbogbo mi wá ní ìdàsókè kí lọ́ọ́ ìdàsókè ebi tọba ti tẹ̀sọ́ tí ọmọ fún kankan bẹ̀ nǹkan sọ̀tẹ̀lẹ̀ nípa báyìí àdéhùn yìí wọn ni ẹ tọba tẹ̀yà ẹ̀ lákàtà tó sì fi wọ́n gbogbo rere ọlọ́run ọba ọlọ́run máa yọ lórí èyí lórí ọjọ́ náà yẹn ní gbogbo ẹ̀tẹ́ ẹ̀tẹ́ ọlọ́run bá yóò fi èrè máa tó léjì rẹ̀ ìtọ́jẹ́ lẹ́ẹ̀kẹta tí wọ́n tún máa ń kà ní ọ̀hẹ́dí tí wọ́n tún máa ń sọ pé sọ́ọ́sì àti ní ọlá kan lọ́tọ̀ òun náà ni àdíjì tá a kà náà yẹn fọ ayé òfin nínú ohun ìtọ́ ìlú bẹ́ẹ̀ o àfihàn ìlú sáńkìlì ti bẹ ọ̀sán ìlú tó yẹ pé ọ̀lẹ́ nílẹ̀kulẹ̀ wa zọ̀ọ́yìn máa ń fẹ́ zọ̀ọ́yìn mú jìdìjà jìdìjà lọ́sẹ̀ ìlú lábáwá nílẹ̀kulẹ̀ ọlẹ̀ ní ìlẹ̀kulẹ̀ kò tí ẹ̀fọ́ náà fẹ́ bá wíwé kọ́ wa ní ìdẹ́lẹ̀ kẹta ìtafẹ́ka yìí kọ̀ lẹ́ nílẹ̀kulẹ̀ ṣùgbọ́n lẹ́ ẹ̀sọ́ bọ́ ṣùkínú wọn náà ní àdínsí ìmọ̀mù àbújá òṣìṣọ́dọ̀ àwa rahimahullah ta'ala wọn náà bí wa sallallahu alayhi wa sallam ó ní iqra'u yasin ala ìkọ̀rọ̀wé ìrìn àìdá ẹ máa káyà fún àwọn ẹ máa káyà léèrí léèrí ẹ máa káyà léèrí àwọn àdìsí ilé wọn mọ́kànlélẹ́kulẹ̀ pé tọ́yì ókè káwá ẹni kú tiẹ̀ lọ èèyàn mélòó ni wọ́n ń káyà ń kà fún àlàyé kátólíìkì àgbà wọlé ẹ̀yìn òkú lọ́yẹ̀ látàwọn èdè alàyè yẹn ni pé wọ́n tí wọ́n bá ń ka yà sí fún wọ́n sọ fún wa pé àwọn ọ̀dọ́ tó ti nù kó lè tẹ̀gẹ́ nù fún àwọn tó wà sí náà kájẹ̀ bá gbọ́ wọlé pàdé tiẹ̀ lọ ẹni tó òkú là ká ẹjẹ́ wá ka yà sí fún afẹ́kọ́ yìí òkú nìyẹn tí ọba ti kú tí bá ń bá ìtàn afẹ́kọ́ tètè ó lè tì máa lọ ikọ̀ ọ̀hún yà sí àyẹ̀lá ọ̀hún anábìrin ẹ máa ka yàtí lérí àwọn òbí kí wàá lè fún ọmọ ọgá mọ́wúta lọ́dọ̀ àwọn ọgá tó máa hàdé wọ́n ní kí ìṣẹ́ tó ti kú kì í ṣe ẹ̀jẹ̀ tó ti kú. ìyẹn ni àsìgbọ́ tó dá àwọn àwọn sòsáyẹ́tì kan tó kú wọn bá kú báyìí wọn wà níbi òkú kan níbi kan bẹ́ẹ̀ wọ́n fi ojú òkú ọ̀hún láre fún wọn àwọn àbá àdájọ́ wọ́n ti gbọ́ ẹ̀wọ̀n wọ́n ti gbogbo kalẹ̀ nígbà wọn ní kalẹ̀ ní gbogbo kalẹ̀ tí wọ́n gbogbo kalẹ̀ báyìí ó lò sí ojú forty five minutes kátó yíyan ẹ̀gbọ́n gbogbo ẹni tó kí òun tó wà ní kódà àwọn kan wà ní àwọn èèyàn wa sálùwà tó ti já lẹ́yìn <laughs> láyẹ̀ sí wọ́n ẹ̀sìn tí wọ́n wá omi mìíràn àwọn akíwọn tó kù lára jẹjẹrẹ àwọn àbùkù tẹ̀sẹ̀ ọ̀tọ̀ ni ẹ̀tọ́ ká sọ́ọ̀tì mọ́lẹ́kì ní ẹ̀ńtọ́ fẹ́ kàgbà fún ẹnìkan ló kù tí ń kàyà sọ́dọ̀tún sọ́dọ̀ tí wọ́n kà tán ìbẹ̀rẹ̀ tó tán wá ka sọ́dọ̀tún yàtì sòkè ka sọ́dọ̀tún yàtì kìí ṣe fẹ́ tó ti kú lọ́dọ̀ àwọn onímọ̀ tí a tún máa ṣàdé yìí àwọn tó ti bá àjábí ló gbà wọ́n gbà wá lọ́dọ̀ àwọn sọ̀tàbẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ nígbà tá nàbí wá kúrò láyé sọ́lọ́gbà wà lọ́wọ́ sẹ́lá wọn ò ka kankan sórí ẹ̀ nígbà tí wọ́n fẹ́ sin àbúgbọ́ tí wọ́n ò ka yàtì lórí ẹ̀ ẹ̀ńdánà bí wọ́n ń gbà ẹ̀ sọ́lọ́gbà wà lọ́wọ́ ó ní wípé tó kù bá fẹ́ tọ́ba ń tọ́ba ń kọ́ kàkà fún ẹni tó tó ti fẹ́ ó ti súnmọ́ kúkú rẹ̀ àti ní pé ẹni ẹ̀ fẹ́ bọ́ àwọn náà mọ ẹ bá súnmọ́ ẹni tó kú rí ìyá ọmọ bí òkùnṣe kú tọ́ba ti súnmọ́ tó kù ó kù ẹ̀yà ọmọ òun kan ní orí yìí ìyá ọmọ rẹ̀ àwọn àlàyé gbà yóò sì máa sọ̀rọ̀ ó yàtọ̀ ìyá jẹ̀ tọ́ba jọba tó sọ̀rọ̀ tí ọba lè sọ̀rọ̀ yọ̀ọ́ máa jẹ́ mi ọmọ pé àwọn ti rí nǹkan kan tòdí yóò rí ibi ọ̀pá ọ̀ àárín adúlẹ́tọ̀ kan lẹ́kùn tẹ́ bá ní kọ́ọ̀tù ìgbàdá púpọ̀ ẹ̀yìn ọ̀gbẹ́ni kẹsẹ̀ ní bẹ́ẹ̀ tọ̀wọ́ fún mustapha lọ́nà máa ń fi ikú kodò kódà bàjẹ́ ti pé ikú yóò yóò pa owó lè owó lè ikú máa wá tó bá bá tó ọlọ́mọ ti alẹ́ tí ó lè kú ní rírì ìnira ìjọba àbáyé ní tí a bá fẹ́ kú òun bẹ́ẹ̀ kó jẹ́ káàdì pẹ̀lú rọrùn rọ́bà fẹ́ tó lè rí nípa báyìí ẹni tí wọ́n ní ká ka sóràtò yàtì fún lẹ́ni tí ó ti ń pọ̀ kàkà ìlú ti sọmọ àwọn kà sóràtò yàtì kí làwọn kà sóràtò yàtì fún wọn ní àǹfààní tó kù ní ó jẹ́ pẹ̀lẹ́pẹ̀ ẹ̀mí rẹ̀ ó jẹ́ ẹ̀mí rẹ̀ ó jáde ní ìrọ̀ ìyẹn tí hadith yẹn bá lọ lọ́dọ̀ àwọn tó lọ lọ́dọ̀ mi. náà tóní máa báyìí ọlọ́run bá sọ pé. ọlọ́run bá sọ pé yáa. jáde kò sẹ́ni tó túmọ̀ ní ìrọ̀ ni ẹni tí ó túmọ̀ ọ̀rọ̀ rẹ tí ó tún túmọ̀ ní ẹni túmọ̀ ẹ̀wọ̀n ẹ̀ ọ̀nbẹ ṣùgbọ́n lọ́wọ́ ọba ó lè sọ̀rọ̀ nígbà tó lè yé wa tìrìkún ti tẹ́mi náà tó lè wà lórí ẹ̀ kìí ti sí ọlọ́run nìkan ní ọmọ ajá bẹ́ẹ̀ kò lè yọ ọ̀dà tí ọmọ bọ́lá ọba ti mú ọ̀rọ̀ wa ọmọ

àwọn tó tẹ̀lé àwọn tó ti wọ́jú ẹni wọ́jú máa yẹ sí fún orí ẹ̀yin náà bẹ̀rẹ̀ ti wulẹ̀ kẹ́ni wàhálà ti bẹ́ẹ̀ lé tí bàbá ti di ọmọ rẹ̀ ìṣe kékeré ìṣe ọlọ́run ọba ìṣẹ́gbẹ́ ọlọ́run yà á sí. ní ti sọ nǹkan mi náà ní ìṣẹ̀lẹ̀ tí mo ti fẹ́ sí sọ́bà wọ̀ mí ọ̀pẹ ọ̀rọ̀ ńlá nù bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sálẹ̀ lẹ́sẹ̀ sallallahu alaihi wa sallam ọlọ́ni yàtí òkè yàtí sálímà sọ̀rọ̀ wa ní yàtí sálímà sọ̀rọ̀ wa ní yàtí ọ̀rọ̀ yàtí kò sí yàtí náà níbi wọ́lá tó sí ọkọ̀ Germany ọkọ̀ Pakistan ọkọ̀ ní India ọkọ̀ ní Indonesia ní ikú yàtí náà yàtí tàbí sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ àlè sọ. ibùn ìmọ̀ mọ̀ máa ní sọ̀rọ̀ sọ̀rọ̀ kò lọ́wọ́ sàárà nínú ìran tó tẹnu mọ́ púpọ̀ níbẹ̀ ìgbọ́dọ̀ sọ máa ní yàtí. kò wá dá tẹnu yàtí ó lọ́ọ̀ ti jùbìrì nìkan ọlọ́ ìgbọ́dọ̀ sọ máa ní jùbìrì jùbìrì ó kọ́ kẹ́nu ó kọ́ mọ́láyà. yàtí kọjá sọ́mọ́ ní yàtí. torí ní wípé àmàtúmọ̀ ẹ̀ nta bá màtúmọ̀ là sọ wọn àti lọ́wọ́ wájú bí ó kọ́kọ́ nílẹ̀ ẹ̀ wa wọ́n dàbí àwọn ará ẹgbẹ́ sí à nígbà tí àyè màkà jọba lọ́dọ̀ tẹ́ báyìí àwọn ìlọ́ba ìmáàmù tó wọn àwọn Yorùbá nígbà tí àyè má

ni ó gbé fún bàbá wọn pé sí yóò dìjọ ẹ kàn síbi lọ́ba wọ̀ wọn àfẹ́ kó fi kankan kọ́sá fi kankan bí sẹ́nu kùrán ní ti kan rẹ̀ bá bọ́ sí ìyá ni yóò sọ ọmọ rẹ̀ mo ní tó ọjà mo ní ọ̀yẹ́ ọ̀rẹ́ wa yẹ ọmọ Indonesia àwọn àyẹ̀ nìkan tó fọwọ́ kọ̀ọ̀kì ìdánwò nínú wọn ẹgbẹ́ tó ti kura ẹ kọ́wá kọ́ ẹ ọlọ́run kúndà bọ̀ ṣe kọ́ ẹ láì mọ̀ yẹ ìgbà náà wáyé kó tó ti kẹsẹ̀ tàbí ìbílí ìsọ̀kọ̀ ọ̀kan sọ́wọ́n àgbà àbí títí náà gbiná tàbí kọ́ sọ ẹ̀dá ìyà ẹ̀ ọ̀mọ̀ká gbogbo gbogbo ìyẹn bá ti ní ìmọ̀ tó yálà nípa ètò ayé ni o àbí nípa ẹ̀sìn bẹ́ẹ̀ ló ti bá ju ètò ẹ̀sìn rẹ tó bẹ́ẹ̀ ló bá ju ètò ayé rẹ tó yóò fẹ́ pé ìmọ̀ nọ́lẹ̀dì ẹ̀ páwà ni páwà táwọn olóyìn tó pè wà bá rẹ̀ tó lórí páwà ni páwà yìí bá wá ní nọ́lẹ̀dì ẹ̀ tó sọ̀rọ̀ ẹnìkan ò ní máa darí ẹgbẹ́ ẹran eh? bọ́bá ní lọ́lẹ́dì nípa ayé náà ó sọ fún ẹnì kan kò ní máa kó kò ní máa kó nǹkan tí èso òdodo lódodo mọ́ ẹ̀ yọ máa ń yí ọ dáadáa tó àlẹ́ tàbí àti ọmọ ní yàtí orí pa àwọn ìtumọ̀ yàtí kánípa àtúntò mẹ́rin ní àbáfíì láti sọ ọmọ wa ní yàtí. náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé táwọn onímọ̀ máa ń sọ nípa orúkọ yìí ọ̀pọ̀ torí káwọn kan máa lọ bá ara orúkọ àdébìrì yà ní wa ìdí èsì bẹ́ẹ̀ orúkọ àdébìrì sínú yà orúkọ àdébìrì máa ń péré náà sọlọ máa wà ní máa ń péré náà talọ máa ń péré wa orúkọ àdébìrì máa ń péré náà òun gan ló ń gan lọrẹ fún náà ìdúró gba rẹ fún abẹ lí hàmsàtú àtìmá mo ló orúkọ máa mo ní orúkọ máa ọyà tani ọ̀sán àkọ́kọ́ ọyà àná áhùn. محمد ها ماني وسموه بعد ايوه ايوه وسموه بعد ربع ما انا محمد وانا احمد وانا ماهي وانا حاشي وانا عاقل ما هناك ماشي عاشر متعاشر حاشر حاشر إليك هناك عاقل عاقب orúkọ àti mara gbogbo yòókù ni ẹni mustapha mustapha anabiwa mustapha anabiwa mustapha òtún orúkọ àti sọlọ lọ ààrẹ ìwòsàn ìrò yìí lásán nígbà kan bí kan pààyàn lásán náà orúkọ márùn sára ìbí nínú sọlọ lọ wọn ka orúkọ ààrẹ ìbí kan ní kàdé bí fọ ọmọ bẹ̀rẹ̀ bí ní lilayi alẹ́kùnmí wà ní nàbí sọlọ lọ ààrẹ ìwòsàn sọ̀rọ̀ lọ́la kódà àwọn orúkọ tí wọ́n dárúkọ mẹ́mẹ́ bẹ́ẹ̀ bí orúkọ bí ìdíkèrè ni mún àti múndí àti mùsùlùmáì ẹ bá pẹ̀lú àwọn ẹ bá kadà láyé lọ ẹ̀rọ yóò gba oríṣiríṣi orúkọ wọn gẹ̀rọ jẹ́ńbẹ́ jẹ́ńbẹ́ àti ọmọ àti sọ̀rọ̀ lọ́la àti tí ò dẹ́gbẹ́ orí mẹsìkàlì àti mẹsìkàlì orúkọ kan mẹ́rin mẹsìkàlì ọ̀gá ìdíkèrè sọ̀rọ̀ ilé náà sọ̀rọ̀ fún àná ìtọ́ba ti dé bí ìtumọ̀ ìròyìn ìgbésí ayé rẹ̀ náà lágbà wọlé ìdí ọba ti dé rẹ̀ ká nípa àbùkù ìrírí ìròyìn àgbẹ̀bí kan sọlọ wọ ọ àlẹ wọtàlẹ tó nípa báyìí. àwọn ìgbà ànábì àyàtí ìṣòro kan ànábì wọn ànábì ànábì yá sí ànábì tọ́ ní abẹ́ ìbọn ànábì èmi tọ́ ha kò sí ní orúkọ ànábì sọlọ wọ ọ àlẹ wọtàlẹ bẹ́ẹ̀ ni sí ní orúkọ ànábì wọn sọlọ wọ ọ àlẹ wọtàlẹ báwo ló ti wá máa sọmọ rẹ ní ìtọ́ ọmọ rẹ ẹ̀rọ àtúntò gbá làkà ìmọ̀ pé kí sẹ́ǹsì kan ká má ti sọ̀rọ̀ ẹ̀sìn ní ti gbogbo ayé ọ̀pọ̀ tó máa kọ́ wa sọmọ rẹ lẹ ọ̀rọ̀ pàtó máa ń tọ́nu balẹ̀ bóyá bóyá tó máa ń tí a máa tó máa rẹ bóyá ìyá tọ́mọ wa sọmọ rẹ níyà tàbí àdánwò wa àdánwò wa sọmọ rẹ lẹ pàtó àmà tó máa rẹ so tó máa pínpín àlẹ́ kura ẹ̀ ń ké ní gbogbo ọ̀rọ̀ ọ̀fẹ́ ìtumọ̀ nínú ẹni náà mẹ́rùn pọ̀ náà lùkọ́ àyè sọ́lá ìkíná àláìkẹ́ bẹ́ẹ̀ náà ni jahannama sọ́lá ìjahannama àláìkẹ́ sípò àmàtúmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni yàtìn náà àmàtúmọ̀ rẹ̀ àìsàn àmàtúmọ̀ rẹ̀ náà àmàtúmọ̀ rẹ̀ ọjà sí ìdí náà kò lè sọ ọmọ wa tí ti sọ níyà ìgbà bóòlù wọn tó wá sí tó ọgbà fọlọ́wọ́n bá náà ṣùgbọ́n wá àlàjẹ kankan tó àjẹ tó wà tó pọ́pùlà kọ́ ọmọ ẹgbẹ́ yàrá tó ń yan pépà rẹ̀ ní dọ́kúmẹ̀ntì ẹ̀ kò sí láì fún ṣùgbọ́n o lè yí padà bí àwọn ọmọ ìyá wa ọmọ akẹ́kọ̀ọ́ àwọn àbí àwọn ọmọ kọ̀ọ̀kan náà tẹ́jẹ́ pé owó wọn jẹ́ àwọn bàbá wọn sọ wọn ní abdulrọ̀ṣì àwọn bàbá wọn sọ wọn ní abdulrọ̀ṣì tàbọ́sọ wọn ní abdulbàbí tàbọ́sọ wọn ní abdulkẹsẹ̀ ní abdul àwọn abdulsọ̀bù bí àwọn orúkọ yìí tí ọmọ yìí nǹkan ti ti wá padà wà á mọ̀ pé kò sí nínú orúkọ ọlọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí ó sì ọ̀ọ́kẹ́ kì á bù bẹ̀ fún bẹ̀ ìwọ́n tó ń jẹ́ àtọ̀rọ̀ sí tí bàbá rẹ̀ kọ́ rẹ̀ ó pè mí kì á bù mọ́ ọmọ máa jẹ́ kọ̀ọ̀sì ìlànà ìwọ́n tó ń jẹ́ àbùrùbá sí tí bàbá rẹ̀ kọ́ rẹ̀ ní ọmọ kéékèèké tọ́ báwọn yẹn pé ní òògùn ìjẹ́ àbùrùbá fún bàbá jẹ́ bàbá ìwọ́n tó ń jẹ́ kíni ilé ẹ̀kẹta bẹ́ẹ̀ náà bọ́ọ̀lù bẹ́ẹ̀ ló ti gbogbo àwọn bẹ́ẹ̀ náà làwọn orúkọ mìíràn náà tí èsì ń tọ́jú máa ábùdù lábùdúwe wọ́n lè tẹ̀lé ní báyà mùtọ́jú ábùdù mùtọ́jú àwọn orúkọ mìíràn wà tó ń fi ìtumọ̀ rẹ̀ ṣe bí wọ́n náà ń ti jà ní èmi ọmọ ní orúkọ bí ìrìn sọ́dá kiri ojú ojú dúdú bíbá ìpọ̀ ní ní ọ̀sán gbogbo àwọn ti jáde ní rufaayi gbogbo àwọn ẹni yẹn sọ̀rọ̀ mọ nàá tí wọn bá ti sọ bẹ́ẹ̀ tọba jẹ bẹ́ẹ̀ ní dọkúmẹǹtì tọba bá dá yé tọba ti gbé ọba dáwùjọ àwọn èèyàn kó fún ẹ lórúkọ mi kọ máa ní alajẹ yorùbá bóyá adémọlá hm, àkànmú èyí tó pé ẹkọ dájú tó dé lórí dọkúmẹǹtì kọ máa jẹ samudin ìdorúkọ kan àbí wọn tó yàn ní kọmọrùdín ìdorúkọ kan nùrùdín ìdorúkọ kan gbogbo àwọn sáwọn ọmọ yìí ẹ pé ẹwọ tó ń ta àjùdín ìdorúkọ sàràbùdín ìdorúkọ kan gbogbo àwọn sáwọn ọmọ yìí ẹmẹjẹ káwọ bọọlù mẹba àwọn tó ti sáájú nìyí ẹjẹ àgbà pé bí wọn dẹrẹ tí wọn nìyẹn kẹ káwọ fún wa inú gbó bẹ́ẹ̀ fẹ́ràn dẹrẹ àtúnyẹlẹ tó ti mọ lọ́wọ́ ní ìtúntọ́ náà ìfowópamọ́ dáhùn ìlú ẹlẹmẹlẹ ń kọ ọmọ ọmọ àwọn orí kìíní kan nínú ní fatiha lọ́wọ́ obì mo bẹ̀rẹ̀ ọ̀dọ́ ní fatiha tó ó tiẹ̀ nítumọ̀ díẹ̀ ibi fatiha gbé ń nǹkan lókè ní lọ́gbà pẹ̀lú fatiha àyà kọ́ àyà lórí òkè ọba fatiha tó mú ẹ ẹ̀kọ́ sí yà àti náà padà ọmọ sí sóra tó mọ́sàdì àbí mọ́sàdì ọ̀tọ̀ mi mọ́sàdì màmú ẹ̀wọ́ tó ni gbogbo àwọn ọmọ orúkọ àbọ̀dọ̀ wọn ní ìfẹ́ dáadáa torí pé ọmọ mi àdébí wọn sọ lọ wà lọ́sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àdébìyẹn àdébìyẹn ní àdáyé rárá díẹ̀ ó ní ẹ̀tíra ẹ̀rọ láti máa hàtì náà àti máa àdébìyẹn láti ọ̀la ìtara adìẹ o mọ lọ lọ́dọ̀ àwọn pàtàkì àwọn afa wọn ní ẹ jẹ́ kí orúkọ yẹn ọmọ dá o ẹ máa sọ ìta orúkọ yìí ìyẹn ronú ni òbí ma ọmọ yẹn oṣù mẹ́ta tó máa ń lò lóyè wọ́n ní ọmọ ìwà láti kọ́ bàbá yìí ọwọ́ adáyé kan wà ní ìsásọ́lùkọ́ kan àyàsọ́lùkọ́ kan kìí ọmọ ìlú tọ́lọ̀ tó pẹ́ wàhálà tó ti kọ́ wọ́n orúkọ tó ti ara tọ́mọ ẹ̀ orúkọ tó ti ara ẹ̀ àrẹ́bìnrin àti ti fún wọn ní kàdí kàdí ó kàdí kọ́ láì fẹ́ fún wa ó ní ahábùl àtúmá ìlọ́kọ̀ọ́ ẹ̀ lẹ́yìn wá gbàgbé àwọn àbá tó lọ́kùnrin abdulrahim abdulkinikan abdulkinikan ìyá abdulkini ọ̀sán ní ìgbà bíbí ó sì gbà bíbí ní orúkọ ló kọjá sí sọ́wọ́ ẹ̀ ní abdul abdul abdul lọ ọ̀rọ̀ tó yàgò ní jọ́rọ́ bàbá abdul rẹ̀ ni wọ́n á sọ̀kalẹ̀ síbi orúkọ àwọn orúkọ àwọn àti ìjọlọ́ òbí ẹ̀sẹ̀ pọ̀ ìwé làwọn ti sáàmà kiri o àwọn ìgbà náà sáàmà ọkọ̀ wọn kiri o tó nǹkan ẹ̀rọ wọn láti nǹkan kárí àtinú hadith o àtinú koran bóyá ló tààtì kankan péré náà tààtì kankan tààtì tọ́kì láàyè ok, nínú tààtì kìíní náà á tààtì tó àjẹ pẹ̀lú kò sí nínú sẹ̀rí àìsíláàmù pé ó kọ́ sí ẹ̀gbọ́n bá sọ àbúrò ní gbégbé kò lè tó ẹnìkan kan ló máa ń lo sẹ̀rí àbá ìtọ́jà wàhálà rẹ̀ láwùjọ ní ẹ̀ka ti máa ń yà èmi ti sọ wọnú tó wà sọ táwọn sọ bẹ́ẹ̀ fún ọ rẹ̀ kó kírun ó ti kírun ẹgbẹ́ ọlọ́kùn náà nínú ilé kan náà ẹ̀fọ́ àtàwọn tó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ kódà tó dára ìfẹ́ ni. tó sọ́bọ́ wá sọ pé nǹkan sọ̀kalẹ̀ bọ́ fọ́dọ̀ àwọn sàhábì àná ọdẹ ọlọ́kùn wọ́n kọjá one hundred thousand náà sàhábì àná òkè tá a lè sọ one hundred one hundred thousand tó wá wọ gbogbo wọn ló ti lẹ́sà lọ́wọ́ kí làwọn yàtọ̀ àtìrí táwọn ará yàtọ̀ ló pọ̀jù oníṣòro pẹ̀lú bàbá yìí náà lẹ́sọ̀ láti máa sọ ọ̀rọ̀ ìyàtí torí pé àwọn àtúmọ̀ rẹ̀ ẹni tó sọ̀rọ̀ òtúmọ̀ ẹ̀ fún wa ẹni tá a ti sọ̀kalẹ̀ fún náà òtúmọ̀ rẹ̀ fún wa tí ọ̀rọ̀ fún wa. ọlọ́run bá ní yára sí àyà yìí ìbẹ̀rẹ̀ tó rà ẹ̀ ọbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú gbólóhùn tí ti lẹ́tà méjì náà papọ̀ ṣùgbọ́n ọkọ̀ kíkọ́ ọ̀lẹ̀ rẹ̀ méjì ṣùgbọ́n pípé rẹ̀ yẹn ní oṣù méjìlá bá mẹ́fà ní alákọ̀ọ́kọ́ àti mẹ́fà ní ẹlẹ́ẹ̀kì ọjọ́ méjì bá ọjọ́ méjì náà ọ̀yà ẹ̀jẹ̀ bá yẹn ní oṣù tí ń bọ̀. yàrá mi. ẹ̀rọ òṣèlú àpọ̀ yàrá mi yàrá mi yàrá mi nígbà tó kọ a kalẹ̀ tó afẹ́kọ̀ a ó tún wá tún wá tún a kọ tí lábáwá fẹ́ lọ sí ìbò lò ok b b nínú òyìnbó ni afẹ́kọ̀ b kalẹ̀ lọ́rọ̀ kó láti kọ́ tuntun náà kó láti kọ́ tó wà tíjà dàda rẹ̀ ọ̀yà tíjà rẹ̀ ọ̀yà b afẹ́kọ̀ b ló kó láti kọ́ ẹ̀fẹ̀ ní kakọ́ lẹ́fẹ̀ tó wà kò sí wà wọ́n tó lọ kéwù alif báà ó tún ní Ba, ní kókó tá a bá kọ́ kalẹ̀ kéde báà ní ọlọ́kọ̀ọ́ alif ní ìsìn ọkọ̀ alif لام أدفع با تاء ثاء جيم حاء خاء خاء بين يا سي سين حرف كترات سين ọlọ́wọ́ bá sọ̀rọ̀ báyìí fún yín kí ni mo wá fẹ́ sọ fún yín tẹ́ ẹ̀mọ̀ tí wọ́n rẹ̀ wí kẹ́ lè bá a máa pé ọ̀rọ̀ tí mo fẹ́ máa ń sọ kọjá bẹ́ẹ̀ kí ni nǹkan náà. wọ́n ti kú ni mo fẹ́ kúra yìí ní tí ó sì tóbi náà mo fẹ́ fi kúra fún yín. wọ́n ti kúra ẹ̀lẹ́hàkìí. wọ́n ti kúra ẹ̀lẹ́hàkìí. mo fi kúra fún yín mo fi kúra fún yín kí kùránì tó lápá lé náà ni mo fi kúra wọ́n yìí wáyé kúrò láàárín ìlàjì. wọ́n ti kúrò láàárín ìlàjì. mo fi kùránì kúra wá àyẹn wá wò náà ni a máa ń sọ gbogbo ìjọba ti rí wá wò pátá gbólóhùn tó bá tẹ̀lé lẹ́yìn ìyẹn wọn máa ń sọ àwọn kan tá a fi máa kúra bíi mẹ́ta náà wá tá tá wọ́n fi wá bọ̀dọ̀ pátá tá bọ̀dọ̀ pátá àti bá alùpàtà táwọn ọmọ ilé ẹ̀kọ́ ti máa àtẹlẹsẹ ẹ̀kọ́ wà láti fún mi wá bọ̀dọ̀ pátá tá bọ̀dọ̀ pátá àti bá alùpàtà wọ́n máa fi gbọ́ra ọ̀rọ̀ yìí wá bọ̀dọ̀ ìtọ́gbàjúmọ̀ jùlọ mẹ́tẹ̀ẹ̀ta náà ni wá wọ́lọ́ gbogbo ẹ bá tọ́ ọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí orúkọ yóò jábù wọn jábù rà rẹ wọn wọlé wọn kò jábù rà rẹ fún ẹwọ nǹkan àwọn ìsàlẹ̀ náà sì ni àmì jábù náà wà ẹwọ ńlẹ̀ yóò jábù wà á wọlé wọn jábù ọba ṣe ní lọ́wọ́ àlẹ́yìn ẹ̀rọ kẹsàn bẹ́ẹ̀ náà ni bá bá bẹ́ẹ̀ náà ni ta bẹ́ẹ̀ náà ni ta àwọn ìyàtọ̀ bẹ́ẹ̀ náà ni kẹ́tẹ̀ẹ̀ta lọ́dọ̀ àwọn sẹ́mọ́sálà yìí àrùn ṣùgbọ́n. Nou, ta, ta a yate wak, wale wak sa mwenye, o le pou koul kolo, o le pou wak la, o le pou wak rahimi, wale wak la, wale wak la, wale wak la. Soukman, o le pou koul kolo wale wak la, wale wak la, wale wak la, wale wak la. ká ká káwé mọ́tàlù orúkọ náà nìkan títí láwùjọ jàdáàlà nìkan là máa fi búra pẹ̀lú ẹ̀ àlẹ́ pé tàlàjì orúkọ tàlọ́ tàlọ́ nìkan náà máa ń bi tá tàlọ́ tàgbọ́ yìí dáadáa ẹni kò ní abọ́ bá gbé tàlàjì tàlàjì àwọn tàlìkẹ́rì òwúrọ̀ wọn ò kọ́ ìtumọ̀ máa ń lò ní. orúkọ ọlọ́run bá ti ṣe lábúrò jàdáàlà òní a máa ọba kò bá okù lọ àwọn náà náà gbogbo àwọn yìí ti búra náà búra báyìí bá sọ pé mo fi àlùkò búra. níta àwọn wa fi kóra ọlọ́wọ́ ọba nìkan ṣùgbọ́n ọlọ́wọ́ ọba àwọn ẹ̀dẹ́ yìí ni àgbọ̀dọ̀ fi kankan kóra ọlọ́wọ́ ọba ṣùgbọ́n ọlọ́wọ́ ọba fún ara rẹ̀ ó lè fi dọ́gba lò kóra ọba wò lè fi rẹ̀ kóra ọba tó wò lè fi ẹ̀dá tó dá ó lè fi kóra ẹ̀gbọ́ yìí bá èmi tí àwọn ènìyàn á lẹ́tọ̀ọ́ láti fi kankan mi kóra yàtì àlọ́ sọ̀rọ̀ àmọ́ pé wọ́n lọ tàbí ìròyìn ọlọ́wọ́ ọba wọ̀rọ̀ àti wọn ti wá sábẹ̀ بعزة لأغوينهم أجمعين ìṣùgbọ́n ọmọ tàwọ̀kì ṣètọ́nù kan ọ̀hún tẹ́gẹ́ ọmọ tàwọ̀kì ọkàn ti àgbà aláṣẹ wọ́ọ̀sì pàtàkì ní pé ọmọ ẹgbẹ́ tàwọ̀kì ẹni pé kò fi nǹkan ìbúra bọ́lá ọmọ sábẹ́ ilé ìdàtì ìwọ ọlọ́pàá bá ìròyìn rẹ àti gbígbọ́n náà rẹ mo fi búra lọ́wọ́ wẹ̀yẹ̀ lọ́kùn àjùmáyìn máa sọ wọ́n nìkan yẹn ní pé ṣètọ́nù kan mọ̀ wáṣíìtì ní náà ọgbà kò sí mọ̀ wáṣíìtì tòmọ́ gbàgbọ́ yẹ ìtàwọn yìí kò ṣe ṣe láàrin ṣùgbọ́n àwọn ẹ̀dẹ́ ènìyàn àti wá ṣe bọ́lá láì fún ẹ̀dẹ́ ṣe kò sí tàbí kóra bọ́lá wọn bá kú ẹlẹ́mi ò fi lu ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó ń tẹ̀ ilẹ̀ ilẹ̀ ló ń tẹ̀ yóò ti máa fẹsẹ̀ ilẹ̀ arígbó yẹrí àti arọ́pọ̀ yẹrí òun fi kúra yí pé màá wà lára ilẹ̀ onírẹ́pọ̀ yẹrí ẹ̀yin àgbẹ̀ àgbẹ̀dà tó yẹ ọkọ̀ yẹrí bàtà ẹ̀kọ́ kọ́ tó yẹ ẹ̀ fún kúkú dára kódà àwọn akẹ́mọ́ píláwò lẹ̀ àwọn ní katapila kẹ̀tọ́ yẹ ẹni kọ yẹ ẹni lẹ́nu mi ò fi bàbá ẹ̀ kúra lẹ́nu mi ò fi ìlú ẹ̀ kúra lẹ́nu mi ò fi ẹ̀ǹkankan kúra fún kẹ́yà lẹ́nu rẹ̀ ọlọ́wọ́n ọba nìkan ló lè fi tọ́ba wọ kúra ọlọ́wọ́n ọba ó fi àlùkòrán lè kúra ó fọ̀tàn kúra ó fòrò kúra ó fòrò kúra ó fòsòpà kúra kódà ó fi nǹkan oríṣiríṣi ó fi kúra fún wa onáàlọ́lẹ́ta ti rẹ̀ ṣùgbọ́n àwọn ènìyàn ẹnikẹ́ni tó bá fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́bọ̀ ni àtẹ́bí lọ sọ bẹ́ẹ̀ o sọ́sọ́ sọ́ alábàbẹ̀rẹ̀ yìí lá pàpàdé aṣọ ẹnikẹ́ni tó bá ti fi nǹkan mi búra ẹ̀tọ́ sí ọlọ́run ọba olúwa rẹ̀ ti ẹlẹ́bọ̀ ó dà ọ̀pọ̀lọpọ̀ kàábà búra tàbí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ń búrú ní sáà náà fọlọ́ kàábà búra mo fa anabi bora anabi bora ta ni jẹ anabi bi bora o jẹ o tó bọ jọ anabi ọlẹgbẹrẹ sọlọ bá wà ní ọmọ ayọ ẹ ká gbé anabi náà yẹ abúlé kọjá yẹ ẹlẹ́mi ò pé mo fi káàbà búra mo fi sọ̀fà búra ẹlẹ́mi ò pé yàtí ń gbọ́ ayé ìgbọ́ yàtí ń gbọ́ ni yàtí ń gbọ́ yàtí sí yàtí lé títí ń gbọ́ ni tó o túmọ̀ tó wọn yàtí tó o túmọ̀ tó fi sọ máa pé ń gbọ́ ọ̀ ọ̀ mọ̀ tó wọn yàtí ń sọ pé yàtí ń tó ẹni tó láyà wà láyà tó àìlẹ́ alikẹri alihaki alikọrọ yẹn ní ọgbọ́n àtòyè lókunú ẹ kékeré ní àwọn olùkura bí alikọrọ yẹn ní wọn jẹ haki ní àwọn àgbọ́dọ̀ bá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ní ọlọ́run ọlọ́run ọlọ́run ọba sọ pé wọn lọkọrọ ní haki. wọn lọkọrọ ní haki. mo fi alikọrọ yẹn ní mo fi alikọrọ yẹn ní mo fi kúra yẹn hakimu ni hakimu tiwa hakimu ni gbogbo ẹnikẹ́ni tó bá mọ àlùkòrò àyè náà yóò dùkú nára hekima náà ìyẹn lámà gbọ́ ẹnikẹ́ni tó bá ń gbé àlùkòrò àyè ti ti bá ti para wàràwàrà káàkiri kò gbọ́ àkọ́kọ́ àyè nìyẹn tó bá gbọ́ àlùkòrò àyè dáadáa yóò fọ́ ní ìtumọ̀ oríire yóò fọ́ ní ìtumọ̀ tó fi dáyé kọ́pùlà rẹ̀ nípa ọ̀yẹ́ ni pé ọkọ̀ tẹ̀sí ní ìtumọ̀ tó fi ṣẹlẹ̀ yóò fọ́ ní ìtumọ̀ tó fi báyàwó ẹ̀ pé yóò fọ́ ní ìtumọ̀ tó fi bá aláta ẹ̀ yóò fọ ní hikima tó fi darí àwọn èèyàn yóò sì fọ ní hikima tó fi di gbogbo gbèsè ayé rẹ pátápátá ọlọ́run bá sọ pé wà ló kọ́ ra rẹ̀ kí. wà ló kọ́ ra rẹ̀ kí. insha Allah wa ta'ala wa ta'ala bá yẹ fún ẹ̀jọ̀ rẹ̀ wọ́n sẹ́lá máa yẹ fún ìmọ̀ ọ̀rọ̀ kan tó bá wà lórí ìmọ̀ ọ̀rọ̀ jà. Thank you. Ibadah Allah tidak dikenal kiri, bahwa jalan kiri àdéhùn yẹn ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ní kí ìdíkúrẹ́ àgbàlẹ́tẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ àpárá wọn ni pé a lè kà kàmà kà torí pé àdéhùn ìdájọ́ máa rẹ̀ kan pé àdéhùn oríṣi méjì ni báà ẹ máa ní àdéhùn kan wà tọ́lé ìbò ẹ̀ wà bọ̀ ayé fún bí kan tó bá tọ́lé méjì ò ní bá wọn fún bí kan tàbí tó yẹ kó ní aṣojú kan tó a máa ń pè àti ṣiṣẹ́ ìrèé àdéhùn bá yín fún àti máa àdéhùn lẹ́jọ́ tó ilẹ̀ láti ìjọba lọ́jọ́júmọ́ àti màkì ìṣúwàtò ká àwọn brothers kan bẹ́ẹ̀ gbòòrò àwọn ọmọ gan náà ká sí àwọn mẹ́rin ọmọ à ń bẹ́ẹ̀ ní ọdẹ bí ọmọ ni wọn so mọ́tẹ́nàbù àti tẹ̀lẹ́sí àti tẹ̀sílẹ̀ àti tẹ̀sílẹ̀ yìí wà fún àkàtúntò ní wọn lò káàkiri brothers yẹn wọn ò fẹ́ gba ìmọ̀ ẹ̀ lómi wọn gbọ́ bí àbá àbáyé wọn ní hadith ní wọn àbáyé ọ̀pá àdìmọ̀ etí rẹ̀ ti di níta àti ń pè wá fún pé ká má ṣe náà tó ń padà fọ́ọ̀lù se ni àfẹ́ká ti tẹ̀lé àfẹ́ká se pé àfa kan lásán lọ́mọ tẹ̀lé dáadáa pé àfa yìí náà ni no bọ́ ọ bá ti gbọ́ tí àwọn àfa àbá jiyàn sí nǹkan tó o sọ fáwọn tó tó jiyàn sí ni especially bàbá àwọn tó tó ń pè ní tó ń sọ̀rọ̀ ẹ̀ lọ́sẹ̀ náà dájú ẹ̀ tí wọ́n mọ̀ jùlọ tẹ́ máa tẹ́ tẹ́ gbà wọlé tẹ́ gbà wọlé ọkàn máa wọ̀ ó gbé wẹ́ẹ́. tabara wọn tí ọba kà á ní ilé máa wọn yìí mọ̀kẹ́ni kan wá padì lẹ́kọ̀ọ́ pé bídí àyẹ̀ kan ọ̀ka tó ń sọ̀tà àtìlẹ́bẹ̀ẹ́ ti mọ àti ka ọ̀la ìjà ìpìlẹ̀ nìkan àbíkábí ìyẹn ní hekima kàtọ́ tí gbogbo àwọn ètò jẹ́sí pé ẹ̀ńtẹ́s rẹ̀ máa ń pé ọ̀rọ̀ rẹ̀ lásán ẹ̀fẹ́ máa kọ́ lè ní kànáà ní tó bá gbé bá lẹ́sẹ̀mí ẹ̀ bá kù sí bá àbí tí ọgbà wọlé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń fi pàtàkì ọjà àpàdà pé a ó ti dá padà àwọn àdìsí ni wọn sọ pé ó sọ pé ọdẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó padà sọ pé kọjá padà tò nípa báyìí ti jẹ́ ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọ̀dọ́ kan fún ìṣòro àìsàn pé ó lè mọ̀ sí ń wò dáadáa tó bẹ́ẹ̀ mọ ọ̀hún náà wà kankan tá a máa ń pàdé wọn máa ń béèrè pẹ̀sẹ̀ èyí tí ń sọ̀pọ̀lọpọ̀ mí inú wọn ni pé bóyá èyí bóyá translation kan kàn ní rí wọ́n kàn sá ndị ó sì rí ní àdá ndị ráyè ọ̀pọ̀ àyè ìjọba ọ̀rọ̀ sí ìrìn àná gbogbo mi tó bá ti ti di ẹ̀yin kan sábà ká àlẹ́ ah, ní àwọn kan ní ọgbẹ́